kíkẹ́rọ ọlọ́ọ̀bà ọlọ́mọdé wa ní láyé kálífìyàmù ọlọ́wọ́ sànù wa láyé kálífìyàmù náà ọ̀tọ́ tí a ń kọ́ lọ́wọ́ náà nípa sínú hasan ọmọ sínú alìbínà bí tọ́lì rẹ́díò lọ́ọ̀ọ́nù àti gbọ́ sọ̀rẹ́ndà fún sínú mahawiya fún oníbàjá sílẹ̀ fẹ́ fún sínú mahawiya náà wọn condition ní ara ọ̀rọ̀ òní nìkan lọ́gbọ́ òun kà fún ìgbà bọ̀bọ̀ lẹ́tà ní lẹ́tà ẹ́dì ní ọ̀pọ̀ mi kọ́ lọ́gbọ̀ sáyẹ̀ rẹ̀ gbogbo ọwọ́ ẹ̀kọ́ ọkọ̀ ni àlàáfíà òun á sẹ̀ǹdẹ̀ àríyẹ wa lọ ìtumọ̀ àwọn ìkọ́ kó náà kó ń tó yẹ kéèyàn béèrè béèrè bá rẹ̀ ọlá Al-Qur'an Al-Karim ilé ìfìyí wa pé gbogbo àwọn tó máa fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan àwọn Sayyidina Muawiya ni Sayyidina Hasan ni Sayyidina Hussein ni Sayyidina Ali ni ìtọ́gbọ́ngà sọ ṣe ìtọ́n lọ́wọ́ àárín wa ọlọ́wọ́ bá bẹ̀rẹ̀ bá wa ṣe lẹ́yìn ọdún mẹ́wàá tí bá kó tó fi sọ wàhálà yìí lọ́ọ̀ ní sálàfẹ́ tó padà táàrí wọn ó díwà tó ẹ pé

bábí lọ mọ́nà ìpè mẹ́rin kíkọ́ fà tọ́nà fi gba àgbólú láàyè tó ti rí umar papa síkù papa síkù báyìí kí lọ fà ní ọlọ́gbẹ́ bí wáyé pé olù lẹ́sìn rẹ̀ ní bí mo ṣe ṣe ṣe gbẹ tán lọ bí dáhùn parọ́ sọ pé wọ́n gba àwọn láàyè kọ́kàn pa báyìí wọ́n wá ní à ó bí wáyé pé olù lẹ́sìn rẹ̀ ṣé ń gbà tí mo rò kú islam ti lọ́wọ́ bí sí àbí lọ́wọ́ bí sí aláwọ̀ lọ́wọ́ bí sí bẹ́ẹ̀ ni wàhálà tó ṣẹlẹ̀ yìí mo wà ní program kan lábújá ìrọ̀sọ̀ brother tí lọ́wọ́ ti lecture láti 1962 ní sàdáwọ́ná ọlọ́kọ̀ọ́bà akẹ́ nínú islam lọ́wọ́ pẹ̀lú ìjọba olùsíyàtà àti wọn àbáwọn síyàtà ọ̀sẹ̀ ìyàkẹ́jà ń bá káàkiri ní ó ní wọ́n máa máa búkọ owó kọfíìnrán Islam lọ́rùn lọ́dọ̀ Nàìjíríà fún ọ̀dọ́ di 1965 ló bá sọ fún ọ̀fọ́ àbàlẹ̀ wa wọ́n ti láti national pop wọ́n ti máa ran Islam lọ́wọ́ ó ní ẹ̀fọ́ àbàlẹ̀ wa wá sílẹ̀ ọba ní ní kí wọ́n ní sí ọba náà wọ́n sọ pé nípa àlọ́gbẹ̀mẹ́rin máa báyìí ìgbádé rẹ̀ pé bọ̀m̀bì títà rẹ̀ yàtọ̀nà òfìsọ́fìsì òní ìgbàyẹ báfífì ní ìgbé ilé títà kàpàpàlẹ̀ ọmọdé sí ni nígbà tí dé ìgbà yìí bá kí ìlú wọn àwọn ọjọ́ sọ̀rọ̀ ló wá ní ìgbàdí 21st kó wọn wá gba ìrànlọ́wọ́ táwọn bá fi ran ní òun 16 ọkọ̀ wọn ọlọ́kùnrin bá ó di wà ọlọ́run kò bá tọ̀ wàhálà táwọn ohun ẹni rán ran ìsìlámù lọ́wọ́ ni bàbá tó wá ń sílẹ̀kì ní àbújá yìí wọ́n láti 1966 four years kéré wọ́n fi ran ìsìlámù lọ́wọ́ rẹ̀ 66 ọ̀pọ̀ àwọn onímọ̀lọ́wọ́ ìsọ̀ ní kò sí gómìnà kẹkẹ ran ìsìlámù lọ́wọ́ mọ́ wọ́n ní kọ́ àwọ̀ islamic education fún ọ̀hánà lọ́wọ́ ni wọ́n ń gbòòrò sí i bẹ́ẹ̀ pé ọmọ nàìjíríà wọn lè gba fọ́ọ̀sì ní kọ̀ọ̀bá oníkọ̀ mùsùlùmí ní Saudi Arabia ó ní wọ́n sẹ́lẹ̀ education tí wọ́n ní wọ́n náwó sí tí wọ́n ná bílíọ̀dì sí òun ni wọ́n rẹ̀ ni wọ́n lọ sẹ́yìn bẹ́ẹ̀ pé ọmọ tí wọ́n kú jọun yóò bí tọmọ yunifásitì ní so òun òun ọmọ ọmọ ọmọ ọmọ dàgbà sí ọmọ kí ni ọmọ dàgbà sí kíkà mẹ́rin yìí ìṣẹ̀lẹ̀ ni ìbára ọmọ ìwé tìmí ìdúbà kọ̀wé kalẹ̀ báyìí ẹ wò pé ah, ọmọ ìwé tìmí ayẹyẹ yìí ó di yé wa ọmọ àbúrò yẹn sọ yẹn pé kí wọ́n wo ah, ọ̀rọ̀ Quran mọ̀ gbà bá lọ yẹn kíkọ́ Quran ọ̀rọ̀ ìkọ́ ọmọ Nàìjíríà ẹ̀sìn fún ọmọ ẹ̀díkítẹ̀ rẹ̀ lọ́wọ́ mọ́ òun ló mọ Nàìjíríà wọn lọ gbogbo àgbáyé àti gbogbo àgbáyé everyone perfect nínú Quran competition náà ara Nàìjíríà tó wà lára Quran dáwọ wàhálà tó tẹ̀lé láàrin ṣe ní alẹ́ sí ilẹ̀ màáwíà fún ọdún mẹ́wàá gbáko ọ̀rọ̀ pé wọ́n ikú gbàgbé ìsìlámù náà tí gbogbo ìsìlámù gan ni wọ́n bá jà àgbàgbọ́ ọdún mẹ́wàá yẹn náà tí gbogbo ìsìlámù kan gbogbo sí náà ọlọ́mọ ìwà kò ní àbò ìsìlámù láì lẹ́yìn. báwọn sọ pé ọ̀rọ̀ tí Ànábì Muhammad sọ̀rọ̀ sẹ́lẹ̀ tó ń pa asan lọ́sọ̀ pé سبق الرسول صلى الله عليه وسلم في قوله بدون الشرس بايك إن ابن هذا يكوي أمامي يعني ابن ناصر حسن جاهز أمامي سيد أسبابكني لعل الله يمسكه به بين طائفتين عظيمتين من المؤمنين الله سبحانه وتعالى يقول له شيء لكن في سلوه لا طائفتين لا أنا جميع تطور azimatain kọ́tọ́bí nílẹ̀ òmìnir náà mọ̀ ní ọjọ́ àfà máa wí pa àwọn ìjà ẹ̀yìn yẹn láì sí ìjà burúkú ni ní kálukú ìjà ni àwọn kan bá jẹ́ múmi náà kọmọ jẹ́ fásitì ni àwọn gbogbo kí láti kí wọn lòmìnir ẹgbẹ́ àwọn kan jẹ̀bi àwọn kan jàre ni àwọn kan bá jẹ́ múmi ní akẹ́kọ̀ọ́ yẹn àwọn kan bá jẹ́ fásitì àwọn ìmìnir mọ̀mìnir ó di ẹwà kọlọ́ọ̀ sálà àlà تكليمه رضي الله عنه قالوا سرعنا في سيدنا عسل سرعنا في سيدنا معاوية انقضى دور الثاني من دور الخلفاء الراشدين هو دور الفتنة والشقاق أتسو جبنا كذي جبنا كذي أكنا مجي أسقوا صحابة وخلفاء الراشدين هنا قريب على عقاء نانا وسوى ayé abubakar sadiq àlàáfíà ayé umar bin khattab àlàáfíà ayé usman bin amfan olókọ́jù first year kúlò the first six years àlàáfíà ni the second six years ni wàhálà so kí òfin àwọn ayé ṣe na ali the first six years àlàáfíà ni a ti kún ti umar bin khattab àti ti second six years ti bẹ̀rẹ̀ a ti kún ọdún mẹ́rin ti sí na. ali oṣù wàhálà ojú ọdún mẹ́wàá gbágbákò wọ́n pé nkádà dárò fìtì wọ́n hùwà fúdọ́rò fìtì náà wọ́n ṣìkà wọn náà ni àsìkò fìtì náà ti ìyápẹ́nu àrògbó omi kìyàmì sáwórí àlà Usman radiyallahu anhu ó dẹ̀ bẹ̀rẹ̀ láti pàṣẹ wọ́n ti gbé òkú ti sẹ́yìn Usman tí wọ́n dẹ̀ mọ̀ sí tẹ̀gẹ́sẹ̀ ونهايته تسليم حسن لخلافة الخلافة لمعاوية اشتريان يعني قلت لنا عسل ابني ومسلا في معاوية عارف يبوب مسلنا علي ان الجبعة شرع في عارف مشكوية تسلت بشوث الجبعة بشوث الجبعة هو وصلنا عثمان شاف يسلت الجبعة بفاسك في يسلت يسلت في يسلت وحلال قول لي عالم الضباعة تلك قول ni a kílódé ìjọba ọmọrùn ọ̀fẹ́ tó lọ dédé gbogbo ìjẹ́ gbogbo tó wáyé ọba ẹ̀ ní ara àbábìnú àbìnú ẹ̀nà ọmọ ìwé tí a máa gbọ́rọ̀ sàtíwájú lẹ́nu báyìí wa ọlọ́run ọlọ́run ومع القرآن الكريم إذن وعلى كالتريج 292 وفاة جريبه the last paragraph وين كان أما فكرني دامت 10 سنين الحمد لله كل law for 10 years لو كانت في أمة أخرى فأتيت في الأعوال أمة مين لحد ما تركانا بوكري بعودان بوكري بعودان 10 years ويجمعوا وقوجت بدنيانها أما قناليا وقودا ولكن الله نظر إلى دينه القوي بعين عنايته الله أكبر ولكن الله أما الله سبحانه وتعالى نظر إلى دينه القوي ثم يتمسيره تجري بعين العناية أتي قلوب

كانوا ìtàn معاوية كم سلاك عارونا kàrún náà wọn kò lọ́sọ́ ولكن منعني من ذلك ما منع العلامة عبد الرحمن ابن خلدون قل تقف ملاك في سبيه إذا سبيت معاوية وعن كده هي تقف توقف وعطاني وأطلعني ما كنت أوقف على العلامة اسمها كونية عبد الرحمن ابن خلدون أنه أحد من قائتان كان بخزين بخزين بقوي حيث قال في ختامة كل إنسان من تاريخي سنة صليقة أكتو منه إتاري بايكي وقد كان ينبغي أن نلحق الدولة المعاوية بأخباره بدولة البصارة من دولة بي انتو يواني بي تبعن معاوية kama fún kama fi kún àwọn dáwọ́ra àwọn mẹ́rin tó síwájú rẹ̀ kama fi àsìkò mọ̀háwíà ikún wọn àbára tó wọ́wọ́ tààlíhìn min fàdù tó ń lọ tẹ̀lé wọn wọlá àwọn àdáàlà àti nínú ìsílẹ̀ wọ́n sọ́bàá àti nínú ká òun náà sàábẹ̀ ni ẹgbẹ́ mọ̀háwíà sàábẹ̀ ni ẹgbẹ́ sàábẹ̀ yá sẹ́ni àbáwà ní kùtàbù wáyé ọwọ́ náà tó ń dúkọ́ ọjọ́ ìsìlẹ̀ báyìí فلو سيدنا علي هذول دي ما قوال لنا هذول في قرآن قال اخواننا انا ضاع حوالتنا قضي لا ينظر الى ذلك الا العديد ولا ولا ينظر الى ذلك الا العديد بني انت تعود بينا لك يعني هو في حديثي تقول على خلاف باري ثلاثين سنة في خلاف عليهم يا خلاف عليهم هو عليك عليهم كاتي يسنان káfíìrì rẹ̀ káwọ̀ bọ́yá kúkú báyìí two years sí ní abúkar rẹ̀bí ọlọ́wọ́ ni eight years ní sí na umar bin khattab lu àbí ọjọ́ ten years àbí sí na usman bin anfan olu twelve years gbogbo olú àwọn oṣù díẹ̀ díẹ̀ o wọ́n wa bí àwọn years ní three two sí na ọdún

آداب الخلفاء حد معاوية قسيم جنبه والحق يدلون بأن أن معاوية لآداب الخلفاء منافق وخلاء خليصا إنما أخرى المؤخرون عن أولي الأمرين إن توفى أو مؤخر أو نسى في في كون أو خلفاء يعني كانوا خلفاء رسول الله عمار ونوان نال كل مدي كل مجي الأول قو 293 جناك عن الخلافة لأحد كانت مطالبة لأجل ما قدمناه النصر الصبية التي حدثت في عصره مصطفى نكتا أف قلوك حريفة قدول في قلان رواه يبقى سلان ورسوان سلان رجل رجل رجل رجل رجل da salamu yi da harga kan gaji ma sai haka yan musulman àwọn ará àwọn rome su ma ran yawa a ti rome kowa pa imo da khatab kowa spire suna da zaliya bi musulmi ko maslati ko an bi lo ko da ko musulmi da bi da ko lo da mi ko ko wala ba on ma rí àwọn ba ta wọn ko lo da mi mu ni ko su ma be bi ni gbogbo na gbogbo labẹ lórí ẹrù labẹ ní wọn máa ń ẹbí abẹ́rẹ́ mọ̀ mi ní ẹ́ ní àwọn ọdúnbẹ̀ ọba ló ń sọ lọ́dún àà ó ní sòkó kan lè kalẹ̀ tó fi ní lórí rẹ̀ àwọn bá ti wá àwọn tó máa gbọ́ ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀

ẹ̀rọ akọ̀fẹ́ mi láti fún bẹ̀. wọ́n ti láti ẹ̀kọ́ fún mi yẹn nígbà tí wọ́n ti ọgbà wa má àbẹ̀rù àwọn tó wọ́n mà èyí fún mi ralé àwọn bà ní fúlàn ẹ̀sán máa ní gbà yẹn ẹ̀rọ akọ̀fẹ́ mi láti kiri máa ní wọ́n ti kọ́ wọ́n ti kọ́ jáde níbi tí náà fún wọn jáde ogun ní ṣe ìmáàmù ma ìgbà ní ìmáàmù wa di yọ báàbù àṣùwádù káfà mọ̀ wa وهذا إمام فتنة إمام فتنة إمام بدعان قال كلمة إمام بدعان كلمة كلمة كلمة كلمة كلمة قضي إمام برضو الصلاة حتى مبتدئ قضي بدلون المضافر أيضا نعم الله طبعا كم ولوبا نعم نعم lẹ́yìn ìlú tó wọ́n ti ràn lẹ́yìn rẹ̀ àwọn olùkọ́ ti àjẹ́. ìyá ara wọn ti àjẹ́ ti àjẹ́ gbogbo wa náà fi ó kàkọ́ lọ́wọ́ kan ti lè tí àwọn onídàáni fẹ́ fi àjẹ́ wọn kò fẹ́ fi ní ṣe Usman nti ọ̀fẹ́ kọ́ sẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ bí sinna alẹ́ òkúta sẹ́bí sinna Umar bin Khattab radiyallahu anhu ajma'in nínú àwọn gùn tí ó tàn fi mẹ́ta ló ní ẹmú ẹmú ẹmú ẹmú ẹmú ẹmú ẹmú ẹmú ẹmú ẹmú ogun yẹn mẹ́fà pẹ̀lú ẹ̀ ogun yẹn mẹ́fà pẹ̀lú sinna mẹ́fà lógún máa mọ̀ ẹ́ sílùsùmí sílùsùmí ní sílùsùmí ní wọ́n mẹ́rin wọ́n ní kìí sẹ́ mùsùlùmí ó ní alhamdulillah alhamdulillah ó ní à ah, ìkọ̀fà nínú ọgbọ́n tí ẹ̀lú ìṣẹ́ kí káwọn bí sáàmù sílẹ̀ para wọn báyìí ọkọ̀ yẹn àbí ìjà yẹn àbí ọ̀bẹ yẹn àbí ìṣẹ́ àti ní okú mọ́ nínú akọ́mọ́ tí tí àtẹ́mọ̀ ní wọ́n á sọ pé lórí ìbí ìjà yẹn títí tó mọ̀ wí ni ìṣẹ́ náà ọ̀sùnmọ́ náà nígbà táwọn àti ìṣẹ́ ti dáwòrò wà wọ́n lójú gbogbo wọn àwọn ọ̀fẹ́ pé wàhálà ṣẹlẹ̀ pé wọ́n para wọn lọ́lọ́pẹ́ orí tó ní wàhálà ti ṣẹlẹ̀ níbi àti láti bá kó tukúlù kún ó sọ̀rọ̀ fún wọn gbọ̀nà lọ ọmọ tí wà là nígbà ọ̀sán tó tọ́ra ṣe àwọn olórí ibú yẹn àti fòrò lára rí àwọn ọ̀gbọ́ àwọn ọmọ àpẹẹrẹ náà fún wọn àwọn ọ̀sán tó tọ̀ bàbá ó ní wọ́n ní káì ọ̀gbọ́n àti lọ́nìí ìṣẹ́lẹ̀ ọ̀nà parí báyìí àwọn onímọ̀ àti hajj ìṣẹ́lẹ̀ oṣù hajj ó ní wọ́n gbá wọn yóò máa ti bẹ̀rẹ̀ ramadan báwọn la màdínà bá ní sùúrù àwọn tí wọ́n bá wáyẹ̀ wọ́n lè má ti ṣùgbà ẹ̀rọ dáhùn ní شنو ما قدمناه ولأجل ما قدمناه من العصابية التي حدثت في أسر أتي لك الصبية لا يا تسعي العير قري قصنا دجوه قال كما إياناري أما ناري أما دليل نصبت سيدنا معاوية أو معاوية أو نصبت سيدنا معاوية ما نصبت ó ní ọjọ́ ìṣẹ́jọ́ tó máa ń ká tó máa ń lára pẹ̀lú àkọ̀rọ̀sẹ̀ ọgbà lọ́ọ̀tọ̀ fẹ́ ti máa lọ́ ọ̀fẹ́ mi ti ṣe ìrẹ́mà ó ti yé wa ìgbésẹ̀rẹ̀ nìyí أما قبل ذلك مثل ذلك فكانت اختيارا واجتماعا هذا لما بين يعميروا ما بين أسواق ما بين قومنا موت الشورى ما يزو بين حالتين ilé ìmọ̀wò معاوية فكان معاوية أول خلفاء مغالبة وأصلية الذين يغبر عنهم أهل سواء الملوك يضعون بعض البعض إن معاوية أولي أليس فقو نطول الولان يوم قوتي ó ní eléyìí ló pàtàkì mọ́ fi lò pé àwọn onífẹ̀ẹ́ ló máa lò pé àwọn ọba làwọn ń ṣe khalifa lọ́ṣùgbọ́n owó náà bá lù mí ta lọ́nà bí wọ́n jọra wọn ọ̀háṣàlélà ọ̀lẹ́ni apá ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ àyẹ́sùgbọ́n Muawiya bí áàdì ní ìbáàdì kẹfì Muawiya wé àwọn tó kún àlẹ́yìn rárá o kẹfì wé àwọn tó síwájú rẹ̀ ní kéde àwọn tó àlẹ́yìn rẹ̀ من كان قلبه في الدين قبل الخلفاء مراونة مراونة في تلاوة من مرتبة الكسالك بعد ذلك تلي تلو الناس تلو الله نوع من الخلفاء بيك في التعيين من مرتبة بين وذلك من من بعد من بعد من الخلفاء بني خلاص أكادوا أدلي هنا الخلفاء بني عباس لا يقال ان الملك ادوانا مرتبه من الخلفاء ان يبي الجماعه كيري ابو كوتو بنتي سي مرتبه خليفة كيف يكون خليفة ملكا كل يبي افاك ان تكون خليفه اقراجه وبلاغه واعلم ان الملك الذي يخالف بل ينافي خلافه هو الجبرية معتبر أنها الجبرية أن قرأ عمر على معاوية حينما رأى مظاهرها إليه أجل يوايكو تاني أبانا أبانا تعالى بكتوا خليفة نعم يعني أبانا جميعا وجبرية ìjáka fún pé ọba lọ pé gbọmọdàkú nígbàgbà kọrẹ́tẹ̀ tó gbé bí egun ẹ̀yìn rẹ̀ eré ìtìlẹ́nu ọmọ يقول إن معاوية ثم توريا وحرباء وأما الملك هي جباجة الذي هو غالبة القهر يجب بعكها اللوبرة بنتون العصبية والشوكة نقالية مياحة في أجارة فلا ينافي الخلافة ولا نبوة إليه يبقى اللوبرة لنا تجاه ليه وخاي لا تكروا تريا رؤيا جانب حبقو فقد كان سليمان داويه هو نبي سليمان عليه الصلاة والسلام ابن داعود هو نبي داعود وأبوه باباه صلوات الله عليهما قالوا لكم أباهم يجي بليين أحب لهم يجي هم لكين أحب لهم يجي أيضا أيضا وهيني جانب كل جيوة مثال كامو فتوه وكان على غاية الاستقامة في دنيا وما ما تقولي دي لولي استقامة لولي رأيي وما ما تجعيه ما تجعيه أما وعلى طاعة ربه ما عز وجل لو أقولي وهذا ما تلاك يلو بعوة ما تقولي دي لولي استقامة يلو بعوة سبحانه وتعالى إذا لم تقولي لولي استقامة ولا القرآن الكريم ولا لا إله إلا الله ومعاوية لم يتبه الملك sínà màáwí àkọwájọba àkọwájọ fẹ́ jà mẹ́rin mi kọwá ṣe wọ́n bá hamad kúl bẹ̀rẹ̀ ìkìsáàrí sínà dúnìyà kí àbí ó jẹ́ra rẹ̀ kó fẹ́ kó ìkìsáàrí sínà dúnìyà kó fẹ́ kó lè jọ sí mọ́ lọ fẹ́ ìyẹ́ máa sáàkà ó amúrò àfàdéyà ìgbé èyí ìgbé àlẹ́kàlọ́ gbọ́rọ̀ wà bẹ̀ nípa tó pàṣẹ náà màáwí òun náà lásìwájú pẹ́ kó lè wọ́n ìgbà fún mi ti kàlá ní Uh, èkó kọ́ ní wọ́n ti rẹ̀ ìbádàní ọ̀rá ìtì tàní yorùbá kọ́mìtì tàní yorùbá kọ́mìtì máa tó wá lórí alẹ́kẹ̀ẹ́ sọ̀rọ̀ kàtí yá ìgẹ̀rẹ̀ ó ní pẹ̀lúpàá ọ̀rọ̀ ní anítúwẹ̀ ìlú ní yorùbá anítúwẹ̀ ìlú àbí iṣẹ́ máa jẹ́ sílẹ̀sì sẹ́kẹ̀tì mo fi sẹ́kẹ̀tì di kíńdà ọ̀fọ̀ wa àtúgbò ọ̀fọ̀ ó ní àdìgí máa jẹ́ sílẹ̀sì akọ̀wé akọ̀wé ìgbà ìgbẹ́ni ọ̀tọ́ ìgbóníṣọ́bọ̀ ìgbóníṣọ́bọ̀ wọ́n yọ wa padà sí ìjọba ó lẹ akọ̀wé ìjọba akọ̀wé ìjọba ẹ̀wọ̀ ló lẹ́ ká mú bẹ̀ ló lẹ́ ká ó ní wa ìgbà ni ojú tọ́nà sí Yorùbá ojú tọ́nà sí Yorùbá

òun ni gómìnà fọlọ́gbà jùlọ ní sáà òun ló ti dínà gómìnà olóṣùmọ̀ sí na òkúmọ̀ sí tí wọ́n pa so is the right person náà kó kúmú ya ọwọ́ ni wọ́n kúrò ọ̀nà sọ̀rọ̀ sí náà sí all right dani ọ̀rọ̀ tí wọ́n sọ lọ́gbẹ́ sẹ́ńdẹ̀ ọ̀nà ọ̀bà kúsà náà kánà huwa bí xalifatihin داع بما يدعو الملوك إليه فهمهم عندما استعفل أسابية وتدعو لطبيعة ذلك بين أنان خليفة في إسلام سلي gbé fún kéèyàn jọba nínú ti àwọn èèyàn rẹ̀ lẹ́gbẹ́ ẹ̀yàmẹ́yà náà ni gbígbà ìsìnbàlá dáríká ṣíyànù kò lọ́fà àrùn dìí ìgbàdì bẹ́ẹ̀ náà ni àwọn tó ṣe kàlífà lẹ́yìn rẹ̀ جاءتكم الضرورة الملقي إلى الاستيفاء تجي جبا جوا لما جبا لرعوا خي عراوهي أحكامه ودواعي أما أجولي أتوا سلالة وقانون أتوا فكرة في ذلك الأمر من أفعاله دينا من تفع وشيوة على الصحيح من أخبار لا لا واحد من النوم والعيون كانوا من جرت أفعاله عليها فهو خليفة النبي صلى الله عليه وسلم عندما أقول شيء بعد يعني لولي بيبي قل إليه أما كني خليفة وجيش الله صلى الله عليه وسلم وعاله في المسلمين في عاله في الشرع كان المسلمين فمن خرجت أفعاله عن ذلك ẹgbẹ́ pé iṣẹ́ rẹ̀ bá bàtà wọn sábẹ́ ìmú ìtàn ìmú owó mi mọ̀ lókù dúnìyà lẹ́yìn ọba ayé mi oyin náà máa sọ́mà khalifa tó bí mọ̀dáàd wọ́n ń pè ní khalifa ní ìpìlẹ̀nu lọ́sẹ̀ ni. alábùrù sàn alámàrí kejì ìdíkìrì Muawiya máa khulafa Bani Umayya mọ́nà khulafa al-arba'a ìmọ̀ kùsùn náà Muawiya máa khalifa Bani Umayya láì máa pè máa máa kàlífà ọmọrin kọ́kọ́ ọmọrù ọbọ̀kọ̀rọ̀ ọmọrù ọ̀tún àti àyè ẹ̀nà nǹkanú àrùn nasbin wáyé gbogbo wọn bá ta ìdílé kanáà ni um wọn gbọ́dọ̀ ìdílé ni wọn wà á bí mu ni màáwíà ju ìlà máa àrùn wọn wọn ìdílé àwọn ìdílé àwọn khalifa mẹ́rin àkọ́kọ́ ìsìnìyàn tó gbàgbé jáde sínú Abubakar ọ̀tọ̀ sínú Umar ọ̀tọ̀ sínú Usman ọ̀tọ̀ sínú Ali ọ̀tọ̀ ní àdúrà fi nàbì wáhì wọn kò wọn ti fi nǹkan rẹ̀ wọ́n alhaka bí i Usman a fi sínú Usman kuma وإن كان من أهل وإن كان من أهل هذا النسب اللحوق بهم قريبا مستمر gbogbo àwọn tá a ti mẹ́ yìí àwọn ìkúta ti mẹ́ yìí olóṣùmọ̀ nù ọlá ọlá ọ̀yà àṣọ́nà fi zùmùrọ́tì im ọ̀yọ̀rọ̀hámùnà bí ìpìdá ìdè gbọ́n ọba ń bẹ̀ kó wájọ ní àwùjọ wọn kọ́lẹ̀ sàánú wọn láti máa kọ́sẹ̀ wọn àfúrádìnà náhànú fáàní àwọn amúhámú tí àkọ́ alátọ̀ lónìí kan bani umayya kọ́ bani umayya wọ́n bẹ̀rẹ̀ sí ní ma'áwíyà kọlọ̀fẹ́ ìhìn wọn kàlífà wọn وأخبار دولتهم أجمعتها ومعروين دولة ووا في الشام وأندلس للشام في سكرين ودي عمو بني أمية وسيد عمو بني سكرين الله بعد تسعون وعلي إنك دعوي لك شرط أدمية وعن الإسلام في الجامعة كله أما إسلام في سكرين هو فكرة دينا لك جامعة دولة ومي كتابا نفيسا سميناه أخبار كده غريب جدا تأكل كل يوم الفتوحات الإسلامية في عاد الدولة الأموية في شرق وأندلس تأكل كل يوم أوان في الإسلام ني أسكو الدولة الأموية ني إس أتني أندلس ديسبين والله تعالى إلي كاري كيرانا كاري بالكونكوشن وكبير على خاتنا لما كان بعمين السلام عليكم ورحمة الله وبركاته